ẹni tí ò bá láyà rẹ kò lè bímọ rẹ. ọkùnrin tẹ́ bá ti jí lówùrọ̀ ẹ máa tọrọ aya rere lọ́wọ́ Ọlọ́run ọba. Musiliu ìgbà tó bá jí láàárọ̀ ẹni ọba Ọlọ́run mò ń bẹ̀bẹ̀ fún mi láyà àrínú ìgbà tá a bá jí láàárọ̀ wẹ́dẹ́ ọ̀gá náà mú bò ń bẹ̀bẹ̀ fún mi láyà àrí dùnú fún mi láyà àrí dùnú fún mi láyà àrí dùnú fún mi lọ́mọ àrí dùnú fún mi lọ́mọ àrí ìgbà tá a bá jí láàárọ̀ wẹ́dẹ́ ọ̀gá náà mú bò ń fún mi lọ́mọ àrí dùnú. tó bá wù mí mo lè gbà pàlàgbà lọ. bóun mi mo lè fi kọ hip hop. ẹ jẹ́ kó mele máa dún pẹ̀lú àkúbà àkúbà ò ṣiṣẹ́ rárá. ìjọ díjọ́ òun ní nǹkan Elder Joseph Ọlọ́pàdé ẹgbàmọlùsàbí ọmọ ọmọ lábẹ́ òkúta. ẹ̀gbáǹgbani lọ́wọ́ àṣòro ẹ̀gbá méjì kì í yára wọn níyàn wọn máa pè bá wà. ẹ̀yin lọmọ lówó òdùnú ọmọ ajífẹ́gbẹ́ ṣeré ẹ̀yin lọmọ lábúrẹ́dẹ́. ọlọ́pàdé bàbá ọlọ́jọ́ hàn bí ènìlẹ̀ ń ṣe sẹ́fúntì ẹ ṣe eighty ẹ ṣe ninety ẹ ṣe hundred pẹ̀lú àlàáfíà ara àìlá máa fetí síbi kó máa dún bó ṣe ń dún. ọ̀rẹ́ mi tó bá rí jẹ má ṣe gbàgbé pọ́mọ ẹnìkan ò rí jẹ ìwọ tó bá lówó lọ́wọ́ àwọn tí ò lówó lọ́wọ́ bá mi ràn wọ́n lọ́wọ́ ìyẹn ló mú mi kọrin wípé broda tó bá rí jẹ fọmọlá kejì jẹ. tó bá rí mu fọmọlá kejì mu. mo ṣúwájú ẹ̀ délé ọkọ kò ní kó ṣúwájú mi bímọ òṣùwájú mi lówó kò ní kó lówó jù mí lọ. ọmọlá kejì jẹ́ tó bá rí mu fọmọlá kejì mu ilé ayé kò gbà kọ́lékọ́lé. ilé ayé. ò gba kọ́lékọ́lé tálákà lónìí ó lè dọ́là ràn bó dọ́là òun àbáṣe là tó bá rí jẹ fọmọlà kejì jẹ. àwọn tí ń pera wọn ní nǹkan pàtàkì àwọn dà àrí Musiliu Babátúndé Rẹ̀mílẹ́kún ọmọ ọlọ́pàdé àwọn tí ń perí ẹsẹ̀ ìdá o àmọ́ yín o àmọ́ yín o àmọ́ yín àtúnyìnbọ̀ o èyí tí ń perí wọn sẹ́yìn gbogbo yín lẹ́ẹ̀ ó fara jẹ músìlì ìbàjẹ́ kó máa dún bọ́sẹ̀ ń dún. ara lọ́mọ àmọ́nú. lásán ní káwé káyọ̀ kọ̀ọ̀kan ẹ̀ bá gbà yìí wò ara lọ́mọ àmọ́nú. ṣebí láyé àtijọ́ lẹ music mo kọrin kékeré kan ní two thousand and five mo ní Musiliu ó yá kí ló dọ̀ bẹ́ẹ̀ o Àpàlà dọ̀ bẹ́ẹ̀. solo. pé wọ́n rí wa lórí ìjókòó wọ́n rò pàgbàlagbà ní Túndé Musiliu ọ̀pọ̀ tí ò mi rí wọ́n rò pàgbàlagbà ní mí wọn ò mọ̀ pọ́mọ kékeré ní mí. tó bá di next year on the tenth of May next year ni màá ṣe twenty three. ṣé mò ń parọ́ ni ẹ̀yin ọmọ ẹgbẹ́ mi àbódodo ni mo sọ. ṣọmọ èjì mi ni ó èjì mi èmi ni mo mọ èjì mi. I'm now going to be 23 years next year, 10th of May. ìyẹn ni mo fi kọrin wípé túndé ẹ jẹ́ kọ ọkọmọdé wa o ẹ jẹ́ kọ ọmọdé wa. ẹ jẹ́ kọ ọkọmọdé wa o ẹ jẹ́ kọ ọmọdé wa jòjòló jòjòló ọmọ kékeré jòjòló àwọn lọrẹ Olódùmarè ẹ jẹ́ kọ ọmọdé wa. Sídíù orídòwò onídọ́là ló jẹ́ mọ́ pẹ́wọ́ o orídòwò onídọ́là ló jẹ́ mọ́ dúpẹ́. iṣẹ́ bá ti lálùbárí kà dandan ní kẹ́rù ó dúpẹ́ orídòwò onídọ́là ló jẹ́ mọ́ pẹ́wọ́. Musili Musiliu Babátúndé eni ni bàbá àwọn ẹ̀dá Joseph Ọlọ́pàdé ń ṣọjọ́ òbí di bàbá májẹ́ù bàjẹ́ù CAMC ọlọ́jọ́ bí èmi ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé Ọlọ́pàdé ẹ̀jẹ̀ kan mi àbú ẹ̀ kiri èébú wọn ò so lára wa. kọ́mí àbú ẹni ṣó èébú wọn ò so lára wa. pẹ́gánpẹ́gán adúpẹ́ ọjọ́ ẹ ṣé púpọ̀ o pẹ́gánpẹ́gán adúpẹ́ ọjọ́ ẹ ṣé púpọ̀ o àbánijẹ́ pẹ̀lẹ́ ìbáṣogún ọdún ẹlẹ́sẹ̀ ajíyá gbogbo yìí lẹ̀ ń jẹ́ pàṣọ o. orin àtàntàn tó fọpọ́n yọ lẹ́nu àwa lẹ̀ ó ti gbọ́ olúwa àwa ló fi rán wa orin àtàntàn tó fọpọ́n yọ lẹ́nu àwa lẹ̀ ó ti gbọ́ olúwa àwa ló fi rán wa. rẹ̀mí lẹ́kún ọmọ mọ̀dínà tù ṣe ká bá wọn wí. àwọn atara bẹ pọ́ ẹ jẹ́ kẹ́lẹ́ gan pẹ̀ gan. bóyá rẹ̀mí lẹ́kún rẹ̀mí lẹ́kún ó yá o kí ló ń bá mọ̀ ọ́n jà o ìlara ìlara. ọmọ bàbá ọlọ́jọ́ bí òun rẹ̀ mí lẹ́kún. ó yá ẹ bá mi gbé rẹ̀ mí lẹ́kún lárugẹ ó máa ní làǹgbé lárugẹ. ẹgbẹ́ rẹ̀ mí lẹ́kún lárugẹ ó máa ní làǹgbé lárugẹ. Rẹ̀mílẹ́kún mọ̀rọ̀ òun kejì àyà yìí búrò. ẹ̀gbọ́n tèmi tọ́pẹ́ òun Tìjání. fún mi láyọ̀ akínyẹmí. àti bọ́lá ńlẹ́ ọlọ́pàá dé ọlọ́pàdé Sulaiman ìyàwó owó làbí Sulaiman aya wọn níjẹ̀bú òde ìjẹ̀bú ìṣúwọ̀ torí ẹ̀ làlájára sídàtú ló ṣe wá. Musiliu Babátúndé ìwé ṣe ọṣẹ dédé bákan náà kọ́ la wà bákan náà kọ́ la mórí wáyé. tó bá di dédé àgógó méje ìṣọ̀lá ń relé. mo sì lè rí alẹ́. kan ká dọ̀bálẹ̀ fún kèfèrí ká fowó dáadáa ló tọ́ mọ́sámọ́sá àbí ó àṣẹ. action kò sí lára mọ́ béèyàn bá ń kọrin bẹ́rin ò bá ti rówó kò ní sí action. àtijọ́ dijọ́ rẹ̀ mi lẹ́kún pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti bàbá lọ́jọ́ bí bóyá. bàbá lọ́jọ́ bí bóyá òun ta ló sọ pa ní bàbá káyì àní bàbá. bùdá ẹ̀ gbóná. mi lẹ́kún pẹ̀lú àwọn ọ̀rẹ́ ló ń jó ọmọ bàbá ọlọ́jọ́ bí ó yá rẹ̀ mí lẹ́kún ọmọ bàbá ọlọ́jọ́ bí put a smile upon your face àyà ìbúrò nílùú London tó jẹ́ nílùú London tó jẹ́ ní Nàìjíríà o. Oh. Musiliu làwa fẹ́ máa gbọ́. bàbá ọlọ́jà ń bí ẹ̀yin tẹ̀sẹ̀ twelve tẹ̀sẹ̀ seventeen ẹ̀ ṣe tì ọlọ́jà bí ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọmọ ẹ̀ pẹ́ dàgbà. bàbá alájà mi. Ẹ̀dà Joseph ọlọ́pàdé oya ẹ bá mi kí wọn oya ẹ̀kẹ́ ọlọ́pàdé ọlọ́pàdé ọlọ́pàdé ọlọ́pàdé ọlọ́pàdé ọlọ́jọ́ bíi ọlọ́pàdé bàbá rẹ̀ mi lẹ́kùn. Ọlọ́pàdé bàbá bọ́sẹ̀dé ọlọ́pàdé ó wá dorí àlè ajími làásìsì tó bá ṣe bẹ́ẹ̀ omele nìkan. alájì mi alájà làásìsì. Ali Ajami, Ali Ajami, Ali Ajami. Ali Ajami na sisi Ali Ajami na sisi kó má lè lálejò aliyaja na sisi. àbíyájà mi ò kò ní ìyànkú o ẹ wọmọ jẹjẹ o àmì o olúwa má fi mọ̀ ní jẹ́ jẹ́ níyà o. àbí angela sisi ó yá tó nǹkan lé wọn lè báyìí lójijì rárá ni àbí ajá àbí ajá wọn. Ajala Sisi ani ajala, ajala Sisi ọlọ́pàdé náwó ọlọ́pàdé náwó àní Àjà àní Àjà àní Àjà Àjàlá Sisi ire ni báyìí bá ṣe ń yí ìṣọ̀lá ká máa bá wọn yí ọ̀pọ̀n àgbàlá ó ti sún fáìnà lé ó ti kúrò ní ìtàbíjọ́ ìṣọ̀lá tún tún dé bùn àyìnlá mi joshua ó ẹ jọ̀wọ́ ẹ bá mi dàlú bọ́lẹ̀ àlùjọ ní kí a mọ́ sá. kò máa dún bó ṣe ń dún. rẹ̀mí lẹ́kún rẹ̀mí lẹ́kún orí ni rẹ̀mí orí ni àwọn kẹ́ni máa ní ìmúròmù lókun ní orí ní orí ní orí ní orí ní rẹ̀mílágún rẹ̀mílágún rẹ̀mílágún àwọn kánì máa ní ìró lókun ní orí ní rẹ̀mí ìjọ kìlọ̀ bá jọ ń kó dọ̀ mọ́ àràǹdílà bá ń kó dọ̀ mọ́ bó ṣe mú dún tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀. jo kila ba jo ko da ma ara kila ba da ko da ma ijo kila ba jo ko da ma ara kila ba da ko da mi lẹ́kún láti ìlú London. Rẹ̀mí lẹ́kún tẹ́lẹ̀ ò mọ̀ ro tẹ́lẹ̀ ò èmi lẹ́kún àyà ìbúrò màmá bùkún mi màmá kórèdè bọ́dà fàwọ́s màmá fàrà rẹ̀mí lẹ́kún ọmọ bàbá ọlọ́jà bí tó bá wá ṣe omi lé nìkan rẹ̀mí lẹ́kún. ẹ wálé pátápátá bí mo rẹ́ni tó ń jó tó tún náwó kí ni mo tún fẹ́ ọlọ́bẹ̀ ló ń pàdé ọlọ́kà gẹ́gẹ́ ló ń ṣe gẹ́gẹ́ kí a máa yára yóò ń padà àlùjọ rẹpẹtẹ. ọlọ́pàdé lọ́lọ́jọ́ mi. ọlọ́pàdé lọ́lọ́jọ́ mi. bàbá bọ́sẹ̀ ní ọláyíwọlá àyàdé mi mọ̀dà díẹ̀ kọ́lá abọ́sẹ̀dé mọ̀dà goodness aya ìsẹ́yìn orò orò ọmọ ẹbẹ dì mọ́ ọkọ. àwọn náà ní bàbá ṣeun Gbàdámọ́sí. bàbá ṣeun Gbàdámọ́sí àìbù gàrí wọlá. Musiliu Babátúndé aráàmọ́ aráàmọ́ aráàmọ́ kànínú ìlú bẹ́ẹ̀ sí jẹ́ orí òǹdé bẹ́ẹ̀ sí jẹ́ ẹ máa wa lédè rú o. kó máa dùn bó ṣe Wálé jẹ́ ń gbọ́wọ́ ẹ̀ náà. then uh, Odell Spinella. And he, I'm standing here as a benefactor of keeping discipline. Tí mo sì mọ̀ pé ó ṣe nǹkan tó tóbi nínú ayé títí And that discipline they do, made him to stand out as a clear person for me to be celebrated today. tó ṣe rí pa pé tó lè kú wá nípa yìí ẹ lè tẹ̀sí pa ẹ̀ sí yẹn. Is a father, is a friend, is somebody that can make I can I can describe. But to me especially, looking at the pattern, today is here. Now the day before we can celebrate him. That's that's why. where the city gets together to celebrate him for the lives he has taken. And we are wishing him today that he's going to spend, he's going to witness 80, he's going to witness 90, he's going to witness 100 in good health wọ́n láwọn náà ń bọ̀ lọ́nà bàbá mi tí mo tún máa pè ah praise the lord bàbá tiwa ní àdúgbò nìyẹn lólúwa ṣeun bàbá mi kò ní bàjẹ́ fún yín ní báyìí bàbá mi tí mo tún máa pè àwọn náà ni alhaji chief rauf ọlárẹwájú àyìndé táwọn náà bá ti dé ká bá mi farahàn lé. ẹ lọ mi ariwo àwa tí ní bàbá kan tó mọ̀yẹ òun ló tún ààyè wa ṣe bàbá wa praise the Lord praise the Lord I'm happy to be here today and the MC said somebody should tell the story of Baba like 30, 25 years ago. I can remember when I was in secondary school, high school at Mushin. I'm a neighbor to Baba. Our house is very close to each other. So, at that time, I was schooling at Mushin when I was in secondary school. Then Baba was still using a truck. Truck. me mọ̀ bóyá when èèyàn mọ̀ pà tí bàbá lo truck ń gbà yẹn. Truck yẹn ló máa fi gbé mi láti ikọ̀ ọ̀tún. Wọ́n á já bridge, sí orí bridge, abẹ́ bridge, solo ibẹ̀ ni mo ti lọ school baba has been a nice person very jovial wọn wọn lè fojú pa ẹrẹ kò sí bó ṣe lè kò fẹ́ you don't want to greet him or you don't feel like greeting once he sights you but wambi ọmọ Ògbómọ̀ṣọ́ àwa la kó yín he used to say that to me Ah, mo kí yín mo sọ yí pé ẹ̀mí yín á tún rí ọ̀pọ̀lọpọ̀ ọdún bẹ́ẹ̀ ṣe kó wa jẹ̀ láti àwa náà ní sọnù mọ́ yín lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀ dàgbàdàgbà sí ẹ̀túndógbò mo tún sọ pé lẹ́ẹ̀kan sí happy birthday sir god bless you sir. ẹ ṣe ẹ bá mi fún wọn látẹ̀wọ́. it's we here that know baba we live together with him now i'm one of the, ten <laughs> the tenants in fact when I, when I started doing business, I started at the corner. Daddy gave me a corner to start. Five years or six years ago. I thank God today, in the same place, Daddy have given me big shop to stay. And this man that you are seeing, he accommodates. He takes people like his own. Only that, he don't joke with his money. Oh. But he's a nice man. Even if he tell you that she, he will do you this, he will do you that, don't worry. Just smile with him. The next minute, he will forget everything about him. I just want to bless God for his life. I just want to thank God because he's the reason that we are here. So I'm thanking God on his behalf that he will live more longer than another years to come. That I'm thanking you. I say that more blessings, long life and prosperity. Even mommy too. In fact, I'm happy to be there. I'm happy to be in that shop. If you, I can't even talk how I started, but today, with his encouragement and mommy, I've gone. For, I'm living like a family now. That I say many, many, many, many, many years to you. You will not die young. In fact, you will come my wedding, tie big <laughs> and you carry my own baby too. My happy birthday, sir. Na A.A. Adebeshi, we live together at Ikotun. Eh, àwọn Yorùbá ló máa ń sọ pé àtàwọn àgbàlagbà wọn ló yẹ ká rojọ́ olóore fáráyé ká sọ tìka náà láwùjọ. Mr. Ọlọ́pàdé, I know him when I was uh, eh, 1998, I packed to Ikotun. Okay? the first 90 i mean uh, eh, 89 i packed to ikotun 90 i meet him um, he have one trailer eh, wọ́n máa ń pè ìnigijẹ wọn gangan ní ikotun tẹ́ bá ti wọ àyìnà tàbí ẹ wọ olúwaṣeun abógunlóko ẹ béèrè bàbá bọ́sẹ̀ oní tírélà àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á mú yín dé ilé wọn gangan nígbà tí mo kọ́kọ́ dé ìkọ̀tún lẹ́yìn tí n bá lọ tí n bá máa jáde láti ilé mo máa ń ṣe my professional job is electrical i'm electrical engineer mo máa ń ṣe surface and conduit wiring trade làwọn máa ti wá gbé pipe tí máa lò máa ti wá gbé síwájú ilé wọn by five o'clock tó bá ti pẹ́ kó tó dé wọn dúró dè yan o tó bá sá ti débẹ̀ wọ́n máa gbé wa láti bẹ̀yẹn ìgbà míì ìyànà sọ̀lọ̀ ìgbà míì jákàndé bí mo ṣe mọ̀ wọn kí n tó wá mọ̀ yìí pé ọmọ abẹ́òkúta kan jọ ni wá àwa dẹ̀gbà àwa di fámìlì nǹkan kan tó ń tẹ̀tù máa sọ fún ẹ wọ́n ní tó bá máa béèrè ìyàwó wọ́n á ní ìyàwó ẹ ńkọ́ tọ́wọ́ ẹ̀ ń tó ẹ tọ́wọ́ ẹ̀ ń tó ẹ dáadáa <laughs> wọ́n á ní ẹ ọ̀gá ẹ ọ̀gá ní ìyàwó ẹ ọ̀gá ẹ ńkọ́ ọ̀gá ẹ ńkọ́ that is why ó wà jófìẹ́ kì máa ń bínú pọ̀ kì ó máa ń bínú rárá but <laughs> ọlọ́mọ àjẹkọ́ ẹ rí ìbínú wọn ń jọ kan ṣáà o. <laughs> he's very nice man. God bless you. Long life and prosperity. Ẹ bá mi fà àtẹ́wọ́ fún wọn. Èmi ni Elder Esho Ṣotola, bàbá ìjọ CAMC Ìkọ̀tún. So this our celebrant, I know him for past over, well, since 1987. Uh, I can say other since 1985. Nígbà tí màá mọ̀ wọ́n jẹ́ èèyàn dáadáa so wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọ dáadáa gbàtà mú ìjọ SEMS wá láti headquarter wá sí Ìkọ̀tún wọ́n mú ìdúró wọn pẹ̀lú ìjọ dáradára títí tán fi ṣe foundation wọ́n sáà kópa tó dára gan wọ́n jẹ́ kí ìjọ tẹ̀síwájú ní ṣíṣe báyìí tí wọ́n wo ìwà wọn láti headquarter láti national wọ́n fi wọ́n jẹ elder in the year of year two thousand and one ní Ìlàwẹ̀ then nígbà tó wọ́n tẹ̀síwájú nínú ìṣe wọn wọ́n jẹ́ ènìyàn kan tó jẹ́ pé wọn kì í fi igbá kan bọ̀ kan nínú they always say what is in their mind and say the truth wọ́n jẹ́ èèyàn tó jẹ́ olóòótọ́ wọn wà pàṣà as a result they give them the uh, Majo Baje Ijo MC Ikotun is a honest man so they were disciplined God bless us in Jesus name. ẹni tó bá fẹ́ràn bàbá ọlọ́pàdé kò máa débí ẹni tó bá fẹ́ràn bàbá ọlọ́pàdé kò máa débí ẹ rí bàbá ẹ máa wo àwọn tó fẹ́ràn yín nú àwọn tó wà lórí ìjókòó wọn á dìde àwọn náà wọn á máa ṣe kínni wọn á máa fowó ọpẹ́ síbí ọpẹ́ ni ọpẹ́ ló já sí pé mi náà máa ṣerú ẹ̀ ẹ máa wò ó à ah, bọ̀dá mi ló kọ́ jáde bọ̀dá mi ló kọ́ jáde ayé tó tó lọ́dún ayé tó tó mo fẹ́ wo bàbá bí wọ́n ṣe láìkì bàbá sí bàbá ọlọ́pàdé à ah, mo fẹ́ wò ó bàbá bẹ́yìn ṣe wọ agbára tó yẹ yín kọ́ta yín wà pẹ̀rẹ́ ata ìfilẹ̀ bàbá bàbá ẹ mọ̀ pìtì ẹ̀ ọ̀tá yín ló ń fẹ́ mọ̀ wá pẹ̀rẹ́ ata ẹ̀yin ẹ fi sílẹ̀ jó wá pẹ̀rẹ́ ata bàbá wa gbádá gbádá fìtì wọn ọ̀tá wọn ló ń fẹ́ wá ata èèyàn mẹ́ta ni mo rí o mo ti rí èèyàn mẹ́ta tó dìde ìwọ náà dìde mọ́ dágunlá èmi tí ìwọ tó ti ju sẹ́mùtì lọ dìde ìwọ tó ti tó bẹ́ẹ̀ wá fi ti bàbá yìí tọrọ pé mi náà máa ṣe sẹ́mùtì láyé èèyàn máa ń folóríire tọrọ ni ẹ rí bàbá yìí dádì ẹ bá mi juwọ́ báyìí ẹ̀nàwọ́ yín méjèèjì kan rí i pé sẹ́mùtì ti yín ọwọ́ pé ẹsẹ̀ pé ojú ń bẹ ń bẹ etí ń bẹ ń bẹ inú ń bẹ ń bẹ ẹnu ń bẹ ń bẹ orí ń bẹ ń bẹ ẹni tó bá fi ti náà tọrọ pé èmi náà mo fẹ́ ṣe sẹ́mùtì mi pẹ̀lú ìdùnnú èmi náà fẹ́ ṣe sẹ́mùtì mi pẹ̀lú ayọ̀ mo fẹ́ ṣe sẹ́mùtì tèmi náà pẹ̀lú oríire ẹ mọ̀ ní jáde bọ̀ yẹ ìwọ náà máa jáde bọ̀ máa jáde bọ̀ máa jáde bọ̀ kan máa rí ẹ dádì ẹ̀yin mu mínírààsì ọ̀tá yín ló ń fẹ́ mu poison ẹ má bẹ̀ ẹjọ́ mu poison ẹjọ́ bínú mu poison ẹ wò bí bàbá ṣe wọṣọ yìí ọ̀tá wọn wá sọ fún mi ń ta ó lóun mu poison bàbá wa ń bẹ̀ ẹ jẹ́ kó lọ mu poison ẹ jẹ́ kó mu poison kò kàn yín kó kúkú tí ó kú ẹ wo bàbá bàbá owó yín wá ń san yẹ o ẹ wò wọ́n o ẹ wò wọ́n o bí wọ́n ṣe ń dìde bọ̀ àwọn ló ń bọ̀ yẹ pé à ah, bàbá ìdá bàbá ìwúlò bàbá èèyàn gidi ni bàbá ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ ẹ ní kanjú kú lórúkọ Jésù Olúwa wa àmín bàbá ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ ṣé ẹ jókòó ẹ jókòó ẹ ṣé ẹ ṣé owó ọpẹ́ owó yìí kò ní tán nínú ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwọn èèyàn ti ẹ gba ti bàbá yìí ṣé tèrè la fẹ́ sọ ni bàbá adékòmélé ṣé tèrè tí bàbá ń ṣe ládùúgbò ni. ẹ̀mọ́ ìlọ a akéwèjẹ gbogbo olúwaṣe land kò ní bàjẹ́ fún yín akéwèjẹ bàbá adékòmélé náà fẹ́ sọ̀rọ̀ ìkan nínú àwọn bàbá wa ládùúgbò tán jẹ́ láńlọ́ọ̀dù wa ni a sàbí sàbí ọ̀fù ìgànnà adékòmélé. Eh? ẹ máa gbọ́ ẹ máa gbọ́ kí wọ́n tún gbé dé bàbá ẹ sọ̀rọ̀ alájà mo rẹ́yìn náà mo rẹ́yìn náà ẹni yìí ni ẹni dẹni ẹ̀tẹ́ o. ẹ adúgbò púpọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run alhamdulilayi rọ̀bìlì alamira kọ́lọ́run lẹ́nu bá rí má ba àyọ̀pẹ́ ẹnìkọ̀ọ̀kan wa jẹ́. irú orí ayọ̀ tí Joseph Ọlọ́pàdé ṣe lé ní orí ayọ̀ bẹ́ẹ̀ yóò kárí ẹnìkọ̀ọ̀kan wa o ẹni tó dẹ̀ ti ṣe irú ẹ̀ kò ní bàjẹ́ Ọlọ́run tó yẹ kó tó máa ṣe lẹ́kọ̀ọ́ lẹ́kẹ̀jì àdúrà gbogbo wa ló máa gbà sẹ́rí bàbá Ọlọ́pàdé èèyàn dáadáa ni gbogbo ẹnu Olúwa ṣe òun ni mo fi ń sọ̀rọ̀ yìí tí mò ń sọ yìí èèyàn dáadáa ni ní síìtì tá a jọ kọ́lé sí ó dẹ̀ máa ń kọ́ ọmọdé mọ́ra ó ń kágbàlagbà mọ́ra gbogbo ògbà wọ́n máa ń bá gbogbo yẹn ṣe ẹ̀yẹ́ bẹ́ẹ̀ nìkan kan bínú nítorí ìdí èyí kọ́ ni pé ọlọ́run ó dẹkùn yóò jẹ́ kẹ́mi yóò túbọ̀ gùn sí ẹ sì ṣọ̀pọ̀ ọdún láyé gbogbo àwọn ọmọ ọlọ́run lẹ́dìmọ̀dé ọba wa dá gbogbo wọn sí wọn ò lálùbáríkà ọmọ tẹ́ni kọ̀ọ̀kan wa náà ò lálùbáríkà o ojú ọ̀tẹ̀ ní tiwa gbogbo wa láàkórè ayọ̀ wa délé àdúrà gbogbo wa gbà bàbá ọlọ́pàá dé èèyàn dáadáa ni ládùúgbò nínú ibi tá à ń gbé ń gbé gan nítorí ibi tá a máa ń jókòó sí ní junction yẹn àmọ́ àgbàdo tá a máa ń jọ ń dùn mọ́ra lọ́ba ẹ̀ nígbà ọlọ́jẹ̀lẹ̀ yìí fi wọ́n ọlọ́jẹ̀lẹ̀ yìí kò tẹ̀ sí wàhálà kò tẹ̀ ẹ̀ mo ìhàjì ara wọn mọ ẹgbẹ́ báyà pé àkẹ́bàkẹ́ ah, ni mo jẹ́ ọlọ́run bá ló tóbi ju gbogbo àlọ́ torí ìdí èyí kọ́ èèyàn dáadáa lọ́lọ́pàá dé o ẹ ṣe kúkọ ọdún láyé àdúrà ọgbà o.